لله رب العالمين ولي الصالحين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين معاشر المصلين نعود إلى مجالسنا التي يأتي دورها في أيام الأسبوع فاليوم يوم الاثنين الذي ناخذ فيه كتاب زاد المعاد في هدي خير العباد للعلامة ابن القيم عليه رحمة الله فخير ما نبتدئ به تحية أهل الإيمان والإسلام قائلين السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìdúpẹ́ fún ọba Allah ajẹ́rìí ìjọ kan ṣoṣo olúwa wa ajẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad ẹrú sí olúwa òjíṣẹ́ rẹ̀ ní í ṣe. ọjọ́ òní ti ṣe ọjọ́ Monday òun náà ni a ṣe àdéhùn pé inshallahu ta'ala a fara àwọn ìjókòó wa èyí tí wáyé ní ẹ̀yìn fajr bí idhnillahi ta'ala lẹ́nu tíra tí a mọ̀ sí zadul ma'ad fi hadi خير ibad. òun náà ni a fi bẹ̀rẹ̀ ní ọjọ́ first June tí ò ní tó ṣe déédéé sixteenth of Dhul-Hijjah níbi tí a dé òun náà ni àkòrí tí olùmọ̀ wa tí wọ́n fi ń ṣàlàyé àwọn ohun èlò tó ń ṣe ọlọ́run ọba lò tí ẹgbà wa sì wà lórí ẹ̀. Bàbá ní faslun wọ̀ṣáró sàrọ̀wì ó súnmọ́ kàtìkà lẹ́yìn. so mi ò rántí mọ́ ṣùgbọ́n kàrà búrọ́ọ̀ṣì ẹ lọ bóyá bí ìlàdé àbí kó jẹ́ bí wàlábísà albẹ́ìbọ̀ ala ayi hal wọ́n ní faslun washtara sarawil والظاهر أن ما اشتراها ليلبسها وقد روي في غير حديث أنه لبس السراويل وكانوا يلبسون السراوي ذاتي بإذنه وني العليلي ètò sàlàyé wípé anábì wọ سكوتو ṣòkòtò ó súnmọ́ ká ti mẹ́nuba eléyìí òun náà ni èyí tí ní ojú méjì níbi ẹsẹ̀ olùmọ̀wá ni èyí tó hàn ni pé ó rà ó sì rà kó lè wọ̀ ọ́ ni wọ́n ní àwọn àdìsí nínú wa tó wá ṣàlàyé àdì ànábì wọ ṣòkòtò ṣù bẹ́ẹ̀ sì làwọn sọ̀hábà wọn a máa wọ̀ ọ́ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ yẹn ni pé ànábì faramọ́ eléyìí kò rinlẹ̀ wà ànábì wọ ṣòkòtò àwọn irú aṣọ báyìí kì í ṣe tó bá àwọn ìjọ rẹ̀ tí wọ́n máa wọ̀ èyí tó dájú tó ti wá pẹ̀lú àwọn ẹ̀rí òun náà ni al-izar aṣọ ríro ṣùgbọ́n ṣòkòtò yìí kìí ṣe nínú ìran aṣọ tí lábá wa ń wọ̀ nígbà náà ẹgbà wa tí olùmọ̀ wa rí fàtì òun náà ni hadith àbí òrera kan tí ó lànà bí wá sọ́jà wọ́n á rí ibi tá a ti ń fi ṣùgbọ́n hàǹgì àwọn ṣòkòtò àbí tá a ń fi ṣòkòtò kọ́ ànábì wa àwòrán àwọn bá ń bẹ ànábì wa ìwọ náà wọ sọmọ wọ ní Ọlọ́run wọn ní ànábì wa ní àmọ́ wọ torí pé kí ni ó mú ọrùn wá ó mú ọrùn wá ṣùgbọ́n àdìsí hadithun aqallu ma yuqalu fihi. إنه ضعيف جدا بل حكم عليه جماعة من المحققين أنه موضوع حديثي كفتني لرارة وسوقما تقام على أوناني جاي أنا وسكوتو أبي وسكوتو تبا ọkọ̀ wà nù àkọọ́lẹ̀ pé nínú tá nàbì náà wọ̀ tí ò bá wọ̀ kò ṣe déédéé nǹkan tó fẹ́ ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí wípé tó bá ṣe pé ìran nǹkan àbáwọn èèyàn kan nílùú kan láwùjọ kan àṣà wọn kan òun náà ni wíwọ̀ eléyìí ó ní nǹkan ṣe pẹ̀lú bí ìran ìran kan àbáwọn ìjọ kan báwọn ṣe múra bí ọba wọ àjẹ pé ọ̀dájú wípé bí ò ṣe kò kò sí nínú ìṣe àwọn ìjọ rẹ̀ ni bákan náà olùmọ́ni wọlé bísà alhofei. ولبس النعل الذي يسمى التاسوما أوكي الرجل لولو لينا قد عدبي ولبس الخاتم أرقه باني واختلفت الأحاديث هل كان في يمناه أو يسراه وكلها صحيحة السند رفض الدبي له sọ́wọ́ ọ̀tún ló lò sí ni abọ́wọ́ àlàáfíà ìjà ànábì ó tún wọ òrùka eléyìí náà lára nǹkan èlò nǹkan wọ̀ tànábì wọ̀ ni. inṣàlá ọ̀tàálà bóyá ká dára dúró níbi tí olórùka yìí ká sàlàyé níwọ̀nba àwọn ìdájọ́ tó lọ́mọ òrùka ó sì ṣe bóyá àwọn àkíyèsí kọ̀ọ̀kan ti wáyé lórí ọ̀rọ̀ yìí nípa pé ìjórùka lílò ìjà lè sọ pé súnà ni bákan náà níbi ọwọ́ wo là á lo òrùka sí àtipá nàbí sallallahu alayhi wa sallam tó lo òrùka ǹjẹ́ ó lò fún rízìn kan ni àbí ó lò torí pé ó lè jẹ́ inú ṣe tànàbí máa ń ṣe táwọn èèyàn fi lè kọ́ṣe àlùmọ́ rẹ̀ àwọn èèyàn ń bẹ tí wọ́n lòrùka lóde òní rẹ́gẹ́dẹ́ ìjọ́ṣọ́ ni àbíyẹ̀sìn òkà lílò ǹjẹ́ ń bẹ láàrin ọkùnrin àtobìnrin níbi lílò òrùka ní owó ṣe dájú ipò obìnrin máa ń lo òka gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ ìjọ́ṣọ́ náà ni tọkùnrin náà àti àwọn ọlọ́kùnrin lè lò irú òka wo ni ọkùnrin lè lò tó fi jẹ́ pé ìyàtọ̀ tó ń bẹ láàrin ìdájọ́ ìlò òka tó ní gold àti èyí tó jẹ́ silver láti ṣòpinya láàrin ọkùnrin àtobìnrin. ṣùgbọ́n ẹ lọ àdìsí tọ́wá wá tó rinlẹ̀ ìjọ tí arábìnrin kan wá sọ́dọ̀ ànábì tó sì fìrà rẹ̀ lẹ̀ ìkó ń ṣe ọlọ́run mo yọ̀ǹda ara mi fún ọ tànàbí ó sì ní interest kí sàbí kan kóhun tó wá sọ̀rọ̀ pé ńṣe ọlọ́run èmi ní interest anabi wa ni kí ló nílé tó lè fi ṣe sàdáàkì sàbí òun ní nǹkan kan o nàbí nílò owó ọ̀dà walau khatama min al-hadid kọ́dà bí ò bá ju òka tí ó ń kàrà sí látara irin lọ ìyẹn ni pé nǹkan kékeré tí ó tọ́tẹ̀ rí nǹkan kan fílẹ̀ gẹ́gẹ́ bí sàdáàkì. ọ̀rọ̀ àwọn olùmọ̀lábàlá eléyìí òun ni pé màtánàbí ni kọ́dà bí òjò òka ìrìn lọ tó túmọ̀ sí pé ṣé òka ń bẹ nínú nǹkan tó kọ́ mọ́ láàrin àwọn sàábé ni tànàbí fi made mention pé ọ̀yà àwọn náà lọ wò kọ́dà òjò òka tànàrà ṣe láàrin ìrìn lọ tó fi jẹ́ pé a jẹ́ pé a rí nínú àwọn sọ̀hábà tí wọ́n ń kọ́ṣe ànábì pẹ̀lú lílo ga ibi táwọn apá kan olùmọ̀ tí wọ́n fi ṣe ẹ̀rí rẹ̀ ju gbogbo ẹ̀ lọ ó ṣeéṣe ká sí ọ̀rọ̀ yìí kó tó wá kan àkórí ọ̀rọ̀ míì tó lùmọ̀ wá tó ń sọ pé wàlábìsà àlùbẹ́ẹ̀ wọ̀. التي تسمى الخوذة ما نبي تنو تنقيني كوكو èyí tí èèyàn fi dé orí òun ló jọ táwọn ọlọ́kadà máa ń dé lónìí láti fi dáàbò bo orí wọ́n tún mọ́ wá bàlàyé mi lọ ikú sì tún wọ ọ̀ṣọ́ ogun inṣàlá ta'ala àárín yìí náà ni àrò pé a bá ọ̀rọ̀ dé níbi ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ó súnmọ́wájú níbi tíra tó ti o waju nibi síwájú níbi tíra wa zabil ma'aj inṣàlá agbèrè láti ibi wàlábìsà alhata ó sì ṣe ká tún ṣe ìkámasí kọ̀ọ̀kan lórí àkórí wallahu ta'ala a'la wa a'lam مطرنا بفضل الله وبرحمته ojú tí ó rọ̀ lọ́n ọ̀la ni lọ́n bá gbogbo omi tí ó bá máa sọ kò sí lómi ìkẹ́ fún wa fún ìlú wa lọ́ máa ṣe lómi ìyá máa ṣe ní tìbínú kò máa ṣàṣì wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ اللهم إنا نسألك العفو والمعافاة في الدنيا والآخرة اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا الإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا أعداء ولا حاسدين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم ربنا آتنا في الدنيا حسنة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 Zafi